èèpàmọ́lẹ̀ mo kí gbogbo wa tí a wà níbí ní òní mo rò pé tí a bá ti sọ pé èèpàmọ́lẹ̀ àti kí gbogbo wa a nílò láti jẹ̀ máa sọ pé mo kí ẹ̀yin ọlọ́run mélà táwọn èèyàn máa ń pè wọ́n nífá mo kí ẹ̀yin oníṣàngó mo kí ọlọ́ya mo ti kí gbogbo wa torí pé gbogbo àwọn tí aláǹtẹ̀lé ìmọ̀lẹ̀ ní gbogbo wọn àtọ̀rúnmìlà ní o àti Ṣàngó àti Ọbàtálá àti Ọya àti Egúngún àwọn ọmọlẹ̀ wa gbogbo wa ló nímọ̀lẹ̀ mo kí wa kó àbọ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ti ìṣẹ̀ṣe welfare association ìṣẹ̀ṣe assembly tìlú Ọ̀yọ́ lẹ́nu ó ti ẹ̀jẹ̀ pé àkànṣe ayẹyẹ lẹ́nu wọ́n ti fi lọ́lẹ̀ ti pẹ́ torí gbogbo ọ̀tọ́ wà ń bẹ̀ wọ́n ti wà ń bẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ bóyá ká sọ pé ìkó iṣẹ́ ìkó jáde ni ká bóyá wọ́n ń kóra wọn jáde ni. ẹ ìṣẹ̀ṣe welfare association ó jẹ́ dídá sílẹ̀ kó lè jẹ́ ẹgbẹ́ tí ó ń dáàbò bo ẹ̀tọ́ àwa oníṣẹ̀ṣe lápapọ̀ kì í ṣe ẹgbẹ́ fún onífá àbí fún oníṣàngó àbí fún ọlọ́bàtálá ohun tí wọ́n gbé kalẹ̀ fún mi kó lè jẹ́ ẹgbẹ́ tó ń jàjàgbara fún wa mo dẹ̀ wá rọ̀ wá mo tẹ̀ jẹ́ pé inú mi dùn bí mo ṣe bá wa ń bílẹ̀ mi gbogbo lóríṣà náà ló ní aṣojú níbí ṣùgbọ́n ibi ó yẹ kó kójú báyìí lọ mo sì pé ọ̀yọ́ ajíṣe bí ọ̀yọ́ làárí ẹ̀ẹ́ torí àwọn Ìbàdàn tiẹ̀ ti ní ìjà àgbòrò làrún tiwa a ṣe parí àwọn ìjà àgbòrò kan níbi ọdún eégún ni tá à ń jà lọ́wọ́ lọ tá à ń jà lọ́wọ́ lọ àwa tó a sọ pé òbí bẹ́ẹ̀ <laughs> ẹ làárọ̀ kan lẹ́yìn a ti ṣe bí Ọ̀yọ́ láàrin a rí pé Ọ̀yọ́ ló kọ́ ṣe ìfilọ́lẹ̀ tiwọn báyìí lẹ́yìn èyí gbogbo ìlú ó bẹ̀rẹ̀ sí í ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka tiwọn ohun tí rọ ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa sí ni pé ẹgbẹ́ yìí ẹ jẹ́ kí àjọ gbárùkù tí kì í ṣe ẹgbẹ́ kóńkó jàbẹ̀lẹ̀ gbogbo wa la ní ẹgbẹ́ tí àjọ ọmọ ẹgbẹ́ fún àwọn míì bí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ṣe àwọn míì tásò àṣà òrìṣà ifá kanṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹgbẹ́ yòówù tí a rí kí a lè wà irú ẹgbẹ́ ìṣẹ̀ṣe welfare association ó yẹ kí gbogbo wa jọ gbára jọpọ̀ ká kó gìrì mọ́ kí a jọ kórìjọ síbẹ̀ ni torí ó jẹ́ ẹgbẹ́ tí kò ní jẹ́ kí ìyà ó máa jẹ wá mo rò pé kí n tó débi wá ti sọ oríṣiríṣi àwọn nǹkan tí ẹgbẹ́ yìí ti gbé ṣe àwọn ibi tí wọ́n ti yọjú sí láti jà fún ẹ̀tọ́ wa àwọn nǹkan tí a nílò nìyẹn mo bẹ̀rẹ̀ wá ká má retí pé wọ́n ṣẹ̀fọ́ pé àwa olórìṣà báyọ̀nì pé ẹ wá darapọ̀ mẹ́gbẹ́ àwa olórìṣà elérìkò ẹ wá darapọ̀ gbogbo wa la ní ẹ̀tọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí gbogbo ọmọ olóríṣà ló ní ẹ̀tọ́ láti darapọ̀ mọ́ àwa tá a jó níṣàngó torí mi gan oníṣàngó ni mí ìran bàbá mi oníṣàngó ni kó tó di pé ifá ooo eléégún sì tún ni mí gbogbo wa náà ló jẹ́ pé a kàn máa ń tara wa ni tá a bá ń sọ báwọn kan lóníṣàngó àwọn kan ní ọlọ́ya kélé ṣọ̀gbọ́n tí mo nílé tí mo máa ń fi sọ́nù ẹni tó ní nínú ìran bàbá mi nineteen thirty six ló kú àti nineteen thirty six tó dẹ̀ ti kú ni òsẹ́ni kankan tó dóṣù ṣọ̀gbọ́n nílé wa tán kó gbogbo ìkíni ẹ̀kan kankan kó tó wá di páwọn ọmọ wa ń dóṣù ẹ̀ kélé ẹ̀ ló wà lọ́wọ́ mi tí mo máa ń lò bàbá ní kò sẹ́ni tó lè sọ fún mi nígbàdàn pé kẹsọ oníṣàngó torí àápa ìtàn àwọn oníṣàngó inú ìgbà nìbàdàn tá a sọ pé bàbá tiwa tó jó ṣàngó ń bàbá ìbá yìí mo gbogbo wa la mọ̀ pé èèyàn lè jó nífà lẹ́nìí tí ọmọ wọn kan bá jóṣù ṣàngó lọ́la tó bá jẹ́ pé ó jẹ́ akíkanjú ọmọ ṣàngó gborí mọ́ gbogbo òrìṣà tó wà ní òdìlé wọn lọ́wọ́ o bí gbogbo ẹ̀ ṣe ní gbogbo wa ni ó ń ṣàngó gbogbo wa ni gbogbo wa lọ lọ́ya gbogbo wa lọ lọ́bàtálá wọ́n fẹ́ jẹ́ pé àwa tá a bá yà sí àgbọn kọ̀ọ̀kan pé ṣẹ̀gbọ́n mo fẹ́ mójútó kí n mọ gbogbo nǹkan tó wà ń pẹ̀ o lè mọ̀ nípa ẹ̀ ju ẹlòmíì tó mójútó Ọbàtálá lọ fún bí èyí mo rọ̀ wá ẹ má jẹ́ kí a ṣe kóńkó jábẹ́lé èmi lélẹ́gbọ̀n èmi lọ́lọ́ Ọbàtálá mọ́ ẹ jẹ́ ká rí gbogbo wa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe gbogbo wa ní abọ̀rìṣà tá a bá ti rárá wa bẹ́ẹ̀ yẹn kò ní sí ẹlẹ́yàmẹ̀yà mo dẹ̀ rọ̀ wá gbogbo nǹkan tí a bá rí pé ó jẹ́ bíi ohun tó ń fa ìjà láàrin àwa tá a pera wa ní àbòrìṣà ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ àti pé tá a bá ń bára wa jẹjẹ́ a máa fi mọ nínú ilé táwọn ará ìta bá ti gbógun sí wa ẹ jẹ́ ká jọ mọ́ pawọ́pọ̀ ká jọ mọ́ lé ẹlẹ́yọ́rọ́ jìnnà ká tó mọ́ fàbọ̀ bá bí ẹ tó tó ṣe bí òun ọ̀hún bàbá wa ní ẹ̀kan sí mo kí àwọn ọ̀rọ̀ pé a kú oríire ti ìfilọ́lẹ̀ tèmi àjíṣe bí ọ̀yọ́ náà là á rí bóyá àwọn àbàdàn náà ó ṣe tiwa tẹ̀lé yín ṣùgbọ́n kì í ṣe kẹ́ ẹ wá máa fi wá pa pé àwòkọ́ṣe yìí ni àṣọ àwọn náà ti a ti dá ọjọ́ àkàntì àkàntì ìṣe ni gbogbo ìlú òkú náà ló máa máa ṣe mo dẹ̀ kí olúwo fóònù bẹ́ẹ̀ kú akitiyan ẹ akíní ṣíṣe torí wọ́n jẹ́ ń tọ́já pé tí olúwo fóònù òpin bá sọ pé ìbí báyìí mò ń lọ gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ lójú ọ̀nà tó yẹ kí máa ń yàsọ́ tó yàsọ́ sí wò ó jẹ́ kó kó mú wọn yà síbi kankan ibi tí fòun lóko bá lóun lọ ibẹ̀ náà ló ń lọ láti ọdún tí mo ti mọ̀ wọ́n tá a ti mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá wa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wa amọ̀ra wọn amọ̀ ìṣe wọn mo dẹ̀ kí wọ́n pé ẹ oríire ìní torí pé nǹkan tí ẹ pilẹ̀ òun náà ló ń ó ti ó ti ó ti ń gbòòrò nìyẹn olódùmarè yóò bá wa gbòòkà ibi tó dáa lẹ́yìn sí mo kí gbogbo wa o irúmọlẹ̀ yóò bá wa ṣe o àmì jìyà ọ̀rẹ́ lánàá rí ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ìrìnàbá ṣíṣe ògbó.